أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run a dẹ̀ tọrọ sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run kó máa ṣe àlékún ìmánì wa kó dẹ̀ máa là wá níbi àwọn àwa bú ìwà ọ̀daràn àti àwọn àwa pálapàla ó ṣe wá ní mùsùlùmí òdodo ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi kọ́mọ́sí wa lẹ́ni tí tí yóò jẹ gàba lé lórí tó bá rí bẹ́ẹ̀ yẹn rúsìn ọlọ́run ní tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ ní òní yìí tó ṣe déédéé shawal twenty two ìjẹ́ra fourteen forty one ní ti gregorian calendar tó jẹ́ sunday fourteenth june two thousand and twenty òun náà pè ní concept of rape and its punishment in islam alikti sob wá uqubatuhu fil islam kí ni ìdájọ́ fífi ipá bá obìnrin lò pọ̀ fífi ipá mú obìnrin láti rí òhò ara rẹ̀ láti bá ní ìbálòpọ̀ èyí tí máa ń wáyé láàrin ọkùnrin sóbìnrin tó pé ọ̀nà agídí ọ̀nà ipá òun la fi mú irú obìnrin yìí kí làwọn àdájọ́ tó rọ̀ mọ́ nínú Islam àáfàá ní ká lọ́ọ́ mọ̀ nípìnlẹ̀ gangan tá bá ń sọ̀rọ̀ aliktisọ́ọ̀bù huwa akhdu shay zulman wa qaharon ìtí ń jẹ́ bẹ́ẹ̀ gan ni pé kéèyàn ó fi ipá àbòsí èrú òjòró kéèyàn ó fi gba nǹkan tí èsè tèèyàn nǹkan oní nǹkan ká fipá gbà ká fi òjòró gbà ká gbà lọ́nà èrú ọ̀nà àbòsí ọ̀nà àìtọ́ àáfàá nítumọ̀ ẹ̀gàn nìyẹn lédè ṣùgbọ́n wasbal an ó ti wá di pé lásìkò tá a wà yìí wọ́n wá ń lò khọ́sọ̀n bèlè ìtìdá àlá àárọ̀dì nìṣá ìkọ̀hárọ̀ ó ti wá di ọ̀rọ̀ kan tó jẹ́ pé àwọn àáfàá máa ń lò ó fún tó bá ní í ṣe pẹ̀lú àwọn nǹkan iyì obìnrin ọmọlúàbí obìnrin tó bá ti di pé èèyàn ń fagídí ìgbà kèé ṣe ń tọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ torí pé gbogbo àwọn àáfàá wa tí wọ́n ti lọ òun náà sọ̀rọ̀ àlètì sọ́ọ̀b ọba ìmáàmù màlìkì ìmáàmù ṣàfihì àwọn àáfàá ayé john ti nídàjọ́ lórí ẹ̀ ìtọ́bàjọ́ mọ́ ìdájọ́ rape ìfagídíbá obìnrin lò pọ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà tá a bá wa sọ wípé kí ni nǹkan tí ó ń jẹ́ àlètì sọ́ọ̀b rape kí ni tá à ń pè bẹ́ẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n fún un ní ìtumọ̀ wọ́n ní nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ òun ni ìkọ́rọ́ ulmara àti alazina awi zina bil ìkọ́rọ́ òun ni ká jẹ òpin obìnrin ń pa lórí ìbálò àìtọ́ lórí illicit sexual intercourse ó túmọ̀ sí wípé tá a bá ń sọ̀rọ̀ réèpù ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ló bàbá ló tún jẹ́ fún sìnà gangan torí wípé àfi agídí mú obìnrin obìnrin tí ò dùn mọ́ nú obìnrin tí ò fẹ́ ṣe ìwà ìtọ́ obìnrin tí ò fẹ́ ṣèwà àgbèrè tí ò fẹ́ ṣe sìnà àwa kò ní papamọ́ra àfagídí òun la bá jẹ dòdò òfẹ́ lára rẹ̀ òun la bá bá lò pọ̀ lọ́nà àìtọ́ àwọn àáfàá ní àlíkìtì sọ́ọ̀bù yìí jẹ̀rí ìmọ̀ tó ń kọ̀ bí hàtọ́n mọ̀hàrọ́mọ̀ fi káfàtì ṣàrọ̀ ìhìn tá a bá ń sọ̀rọ̀ rape fífagídí fífipá bá obìnrin lò yìí àáfàá ní kíráìmù ìwà ọ̀daràn burúkú ni ìwà ọ̀daràn ńlá tó wọ ni ní gbogbo àwọn òfin gbogbo ìlànà àwọn ànábì ọlọ́run tó wá kódà àwọn àwùjọ àáfàá ní nìkan gan wa ń dàjẹ̀mí ọ̀kọ́lá tẹ́ ẹ bá kúfúrù ti wọnú ọpọlọ wọn kódà àwọn tí kúfúrù wọnú ọpọlọ wọn gan tọjọ́ ọmọlúàbí àwọn náà rí i pé fífagídí ah, ah, bá obìnrin lò yìí ìwà ẹranko mọ̀ ní o kódà àáfàá ní tẹ́ ẹ bá torí àwọn alkọ̀wánín àwọn òfin táwọn èèyàn náà gbé kalẹ̀ gan tó jẹ́ òfin àtọwọ́dá tí èso òfin àdọ́ ọlọ́run àwọn gan rí i pé ìwà abú ni àyàfà àwọn tó bá já wípé almurua wal akhlaqul hamida àwọn tó bá já pé ìwà ọmọlúàbí àtàwọn àwa alápọ̀nlé ó ti tán nù àwùjọ wọn àtàṣà wọn àwọn lẹ́ẹ̀rí tí ó sọ pé kò sí tó burú bíi rape gbogbo àwùjọ iná gbógun ti pé ìmọ̀ fagídí bá obìnrin lò ìwà tí ò ni. àǹfààní ká wá lọ mọ̀ ìkìtì sọ́ọ̀bù tá à ń sọ ìrèpù mímọ̀ fagídí bá obìnrin lò yìí ó kó sínú ẹni tó bẹ́ẹ̀ lè ṣe kọ̀dìrì tákàbà ìmọ̀ zina wà ìmà zina máàlì ìrọ̀bà àáfàá lẹ́ńtọ́ bá ti réèpù obìnrin ó lè kó sínú ọ̀kan nínú àwọn nǹkan aburú ńlá méjì aburú àkọ́kọ́ torí pé ńgbà tá a bá débi punishment ló jẹ́ àmú láti bi divination aburú àkọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ rapist gbogbo ẹni tó bá ti já sí pé wọ́n máa ń fagídí bóbìnrin lò pọ̀ zunat onísìnà ni wọ́n àáfàá ní kakọ́ lọ gbọ́ yé ìyẹn jẹ́ abala àkọ́kọ́ ẹni tó bá ti ń rèpù omi ọkọ ṣe sìnà sìnà àfagídí ṣe sìnà àjẹgàba lórí ẹni ìfitúláàsì wo kókó mú ni bákan náà àáfàá ló tún lè kó síbi àlèhìrọ́ọ̀bà máa zina nígbà tó bá di wípé ọjà obìnrin ló lè ara tán tó rèpù ẹ̀ tán ó lè gba fóònù rẹ̀ kódà ó tún lè pa àsòtún ti kó sínú ń tá a lè pè ní amrobri ìyẹn láti rí wé odidi ìwà abú tí ọ̀dà ti gbogbo ayé èèyàn jẹ́ mùsùlùmí o kìí ṣe mùsùlùmí o ìwà tí gbogbo ayé gbọ́dọ̀ gbógun tì ni. àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ irú ìwà yìí ọ̀dọ̀ àwọn tẹ́ẹ̀tì máa bá a òun làwọn tọ́já sí wípé ìwà ẹranko òun ní ń bẹ lọ́wọ́ wọn ìwà ìníbẹ̀rù ọlọ́run òun lẹ́ẹ̀mọ́ bá lọ́wọ́ wọn àáfàá la gbọ́dọ̀ lọ mọ̀ ìwà tí ọ̀dà lélẹ́yìí tó bá wá rí bẹ́ẹ̀ ẹjẹ́ á máa mu ní kọ̀ọ̀kan àáfàá ní gbogbo àwọn ẹ̀rí táwọn àáfàá máa ń lò lórí ìzìnà gbogbo ẹ̀rí òun náà lọ wọlé fún rapin fún aliktisop torí pé àwọn ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ ń pa sìnà tọ́já sí pé àtọkùnrin àtobìn inú wọn jọ dùn sí èyí ò zìnà náà inú ọkùnrin dùn sí inú obìnrin náà dùn sí wọ́n jọ yọnu sí wọ́n jọ ṣe yìnkìnyìnkìn inú wọn jọ dùn wọ́n jọ rẹ́rìn wọ́n jọ làágùn lórí ìwà àyàpọ̀ ọlọ́run kò sí pé ó rèpù mi ń bẹ̀ àjọṣe ni ọlọ́run gangan bínú sí i ká tó wá sọ pé ìpè èèyàn tó wá fagídí mú obìnrin tí ọ̀fẹ́ ṣe sì náà yẹn àáfàá ní gbogbo àwọn ẹ̀rí bí àwọn àyà tó wà nínú alukur'an bíi tábàlọ́ suratul furqan àyà sixty eight dé seventy tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn ibadu rahman àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn yìí ọlọ́run wá láwọn ẹrú sí ọlọ́run tòótọ́ yìí ọlọ́run ọba ń sọ pé wà lẹ́dínà láyédéwúnà máa lọ ìlànà àkàr wọn ò ní máa ṣẹbọ wọn ò ní máa mú nǹkan mímọ́ lọ́hùn wà láyàkùtù lùnà nọ́fṣàlẹ̀ tí àrọ́mọ̀ lọ ìlàbẹ̀lẹ̀ hakì wọn ò ní máa pààyàn ẹ lérí wọn pẹ̀lú àwọn tó ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò yìí tí wọ́n ń rèèpù àwọn obìnrin wọn tó ń pa hmm? wọn bákan náà ilá abẹ́là hákì ẹ̀mí tọ́lọ̀ ń ṣẹlẹ̀ ìwọ̀ òun ipa àfẹ́tọ́ bá jẹ́ òdodo téèyàn dẹ́tun jẹ́ pé tọ́píìkì mi ìjọba ni ó sì gbé yẹn dúró níbi tí wọ́n bá ti ń lo ṣẹ̀rí àtọ́lọ́hún wàhálà yes none àwọn ìbádùn rahman àwọn ẹni ọlọ́run tòótọ́ wọn èsè sìnà o àáfà àṣekémi àti ẹ̀ka lè jẹ́ kan náà àwọn ẹni ọlọ́run tòótọ́ àfi ká sọ́ra ká mọ̀ jẹ́ ẹni tí ọmọ ṣe zìnà wà ń yẹ fàlìbálì kàyẹ́lẹ́kọ̀ọ́ àfàmà ẹ ráwọn tó bá wá ń rú àwọn ìwà abúta aṣọ yìí ọlọ́run ni ah, wọ́n mọ̀ pàdé ìbínú òun ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni wọ́n jẹ́ wọ́n pàdé ìyà lọ́dọ̀ ọlọ́run yùdọ́ áfúláwúlà ọ̀dọ́rábù yẹ̀wò mọ̀lẹ́kìyàmọ̀ òun ọ̀sàlẹ̀kùn ìyà wọn àdìpèlè wọ́n mọ̀ mọ̀túpláì ìyà wọn ni wàyà kúlúbẹ̀ fi ìmọ̀hánà wọ́n dẹ̀ ṣe gbére nù ná tí wọ́n jẹ bàbá ńlá ìyà yẹpẹrẹ òun ni wọ́n jẹ ìlàmọ́ntàbà àṣìwọ̀tọ́ bá ń ṣèṣìnà àbó lọ́ba túbá aláforíjìn lọ́lọ́run ọlọ́run a máa foríjìn èèyàn tó padà serú ìwà burúkú ìwà tọ́ọ̀gì yìí mọ́ ọlọ́run láwọn tó bá túbà wà á mọ́ náà tán wá gbọ́ ọlọ́run gbọ́ ìmánì tó kú òun ẹ̀mí wọn tẹ́lẹ̀ ó ti padà bẹ́ẹ̀ wà á mọ́ náà wà á mi là máa là ń sọ àwọn tó wá ń ṣiṣẹ́ rere ọlọ́run foríjìn wọn. àáfàá ni àwọn àdìsí mi náà tún pọ̀ tánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń jẹ́ kó yẹ wá wípé ẹ̀rí láyézni zani hina ó ń ṣe sìnà lásìkò tó ń wùwà abú yẹn àsìkò tó ń ṣe sìnà abú kò lè jẹ́ múùmìnì níwájú ọlọ́run ọba àlekè ọlá kódà nínú àdìsí mi anabi sallallahu alaihi wasallam ó ní tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń ṣe sìnà báyẹn nínú nǹkan tí ó ṣẹlẹ̀ sí ni wípé wọ́n bọ̀ ìmánì kúrò lára rẹ̀ kàmá yáhláwù àádùn kọ́mọ́sáwùbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ṣe máa ń bọ́ aṣọ nígbà tẹ́ ẹ bá fẹ́ bọ́ aṣọ lẹ̀ bẹ́ẹ̀ ṣe bọ́ aṣọ kúrò lọ́rùn yín o bẹ́ẹ̀ náà ni wọ́n bọ́ ìmánì kúrò lára ẹni tó ń ṣe zìnà kọ́lọ̀ má kí ìmánì kọ́ má jẹ́ kó kúrò wa tọ́ba wa túbà wọn tún dá ìmánì yẹn padà fún un tọ́ba já sí wípé ó túbà àwọn pọ̀ ṣùgbọ́n ìtọ́ wa kàn wá ni wo kí làwọn ń tọ́ ń fa ni ń tọ́ ń wa lágbàáyé gan àáfàá láwọn tó ń fà ó póríṣiríṣi torí pé tá a bá ń sọ̀rọ̀ raping a rí wípé ó ti kó sínú alimogotasib èyí òun ni ẹni tó jẹ́ perpetrator rapist ẹni tó já sí pé òun gangan ló fagídí ọkùnrin nìyàn ọkùnrin tó fagídí bá obìnrin lò pọ̀ tó fagídí tó réèpù obìnrin èyí òun mogotasibu nìyẹn obìnrin tó já sí pé òun ọmọ fíktìmù lòun òun ni mogotasob àáfà bákan náà <clears throat> albia wàlẹ̀hùkúmà àwọn tó ń fà náà ó lè wáyé látara pé ká sọ pé societal influence àbí látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì gan pé ìjọba tí ń bẹ láwùjọ kan ilé ìṣèlú pé tá a bá wo orílẹ̀-èdè àgbáyé àwọn ìlú kan láyé késìsì rẹ́pìn pọ̀ ń bẹ́ẹ̀ àwọn ìlú kan láyé wọ́n ń rẹ́pù obìnrin Amẹ́ríkà Nàìjíríà gbogbo àwọn ìlú yẹn késìsì rẹ́pìn ah ohun wọn to news wọn ní Saudi Arabia àtàwọn olùtọ́jà sí wípé àwùjọ wọn gangan ofa aye dáadáa lẹ̀ àwọn ìjọba wọn ò dẹ̀ slack ìjọba tó jẹ́ pé ọmọlúàbí làwọn náà ni. àǹfààní tá bá wá wò ó àtẹ̀tọ́ wọn lọ́dọ̀ individuals o àtẹ̀tọ́ o gbogbo àwọn ń tọ́ ń fa kírépì ọmọ ṣẹlẹ̀ yìí a gbọ́dọ̀ mójútó ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ń sọ gbogbo ohun tó wá rí ọ̀sẹ̀lẹ̀ ìyẹn ò kì í ṣe justification kìí ṣe ẹ̀rí fún ẹni tó jẹ́ mògùtà síbù ẹni tó já sí wípé ìrìtàkàbà jẹ̀rí mọ́tàlìgìtì sub èyí èé ṣe ẹ̀rí fún ẹni tó jẹ́ criminal ọ̀daràn tó wá ń fagídí réèpù àwọn obìnrin kí ẹ̀yìn sẹ́yìn náà rí i pé aṣọ burúkú lọ́wọ́ ni ẹ̀yìn sẹ́yìn náà rí i pé ó sì gbá ni ẹ̀yìn sẹ́yìn rí pọ́sẹ́ǹdì ìhòòhò rẹ̀ sí mi ní orí wọ́sáàpù ni àáfàá ní èyí èé ṣe ẹ̀rí ṣùgbọ́n àwọn nǹkan kan náà máa ń fà nígbà míì ìgbà míì dẹ̀rẹ̀ ẹni tó jẹ́ mọ̀gòtẹ́ síbù òun ni èṣù tíṣà ìtọ́ọ̀nù wọnú ẹ̀mí ẹ̀ tó yí ọpọlọ rẹ̀ po tó yí ṣe sí ẹ̀ po àbáwọn nǹkan kan tó ti gbẹlura ńlọba sọ dídàkudà lọba jẹ́ pé ó ti wà ní ìṣesí kọ́mọ réèpù obìnrin kì ẹjẹ́ àwò àáfà alálàkọ̀kọ́ tẹ́ ẹ bá ti ráwùjọ tí kéṣìṣì rẹ́pìn bá pọ̀ ń bẹ́ẹ̀ ẹ lọ wò ó àìsíbẹ̀rù ọlọ́run ní nǹkan alákọ̀ọ́kọ́ tí máa ń fà á ẹ lè rẹ́ni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run gidi bí n tànàbí sọ pé láyé zani hina yézni wàá wà mọ́min kódà ìbáà jẹ́ ustaz ìbáà jẹ́ sheikh ìbáà jẹ́ imam ìbáà jẹ́ alhaji àsìkò tó fẹ́ réèpù yẹn ìmọ̀ ni ọkọ̀ kú lára ẹ̀ pàápàá tó tó wá jẹ́ ètí ẹ̀ kírun kìí ṣe tọ́lọ́run rárá ẹ rí i pé godlessness godless society àwùjọ tó yẹ pé tọ́lọ́run ò tóbi lẹ́mìí wọn ayé òun ni kálukú wá kí kéésì sí réèpù yẹn ọ̀pọ̀ ń lọ́ọ́ ló fà á tí kálukú wa ṣe gbọ́dọ̀ gbìyànjú ká máa jẹ́ kí tọlọ́run máa ṣiṣẹ́ láwùjọ ká má dákẹ́ ká má pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ká jẹ́ kó yé ayé pé ìwà zìnà ìwà rẹ́pìn ìwà burúkú ni tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. àáfà nínú àwọn nǹkan míì tó tún lè fà á òun ni pé àwọn tó jẹ́ mọ̀gùn tẹ̀sùn ìbòòn àwọn tí wọ́n máa ń rẹ́pù àwọn ìwà abú tó ṣẹlẹ̀ látọwọ́ wọn bíi mímọ́ mu àwọn nǹkan Tí ó máa ń da ọpọlọ láàmú àwọn tó lè jẹ́ bíi muskirat tẹ́ ẹ bá ti wá rí ẹni tó jẹ́ pé bí ṣe ń fagbó bẹ́ẹ̀ ni ń fa sìgá bẹ́ẹ̀ ni ń mu gbaná bẹ́ẹ̀ ni ń mu àwọn ọtí burúkú ẹ wá rí wípé behavioral changes yóò ṣẹlẹ̀ sírú ẹni kódà tó bá gbá mọ́tò mo lè lọ wa mọ́tò sínú omi òkun torí pé àsìkò yẹn rèé ojú rẹ̀ gbogbo ń tọ́ ga òrìbí kékeré lójú ẹ̀ báyìí ni tó bá mú obì ó lè fagídí kì mọ́lẹ̀ àáfàá ló fi jásí pé tẹ bá ráwọn àwùjọ àwùjọ gbogbo ẹ náà máa padà síbi godlessness àìlọ́lọ́run náà ni àìbẹ̀rù ọlọ́run náà ni. jama tẹ ẹ bá àwùjọ ẹni ọlọ́run kò gbà tó ọ̀bà rí gbóra débi pé ó ti ẹ̀rọ ti burúkú mu àbọ̀ wàá sọ pé o ti orí rẹ àáfàá láwọn tó jẹ́ mọ̀gòtẹ̀síbò àwọn tí wọ́n máa ń rèèpù àwọn obìnrin yìí wọ́n á máa mu ìmúkúmu wọ́n á máa jẹjẹkújẹ wọ́n á máa fa ìfàkùfà ìyẹn náà wà nù tó ń fa kírépì ọmọ common láwùjọ àṣẹnu tó yẹ káwọn ìjọba bá wa ṣe ni pé gbogbo àwọn irú nǹkan ìmúkúmu burúkú yìí kí wọn ó kó ńlẹ̀ ṣùgbọ́n iná líláyé wà iná ilé ìrọ̀jù ọ wà nú àwọn ọ̀nà tíjọba ti ń gba tax tó wúwo jù ọ̀dọ̀ àwọn tó ń ṣe kíni o àwọn tó ń da yé rú ọlọ́wọ́n mọ̀bá ni tó jọba wa ṣe o àáfàá nìyẹn nìkan tó kọ́ nínú àwọn nǹkan míì tó tún lè fa kọjá sí wípé kírú àwọn àṣesí ìyọ́ máa ṣẹlẹ̀ láwùjọ òun náà ni aṣọ ọ̀wọ́kúwọ̀ aṣọ ọ̀wọ́kúwọ̀ eléyìí tí àwọn obìnrin tí wọ́n ń wọ̀ mímọ́ fi ìhòòhò lẹ̀ èyí tó já sí wípé ńlọ́gba gbogbo ayé kan lásìkò tí a wà yìí tẹ́ ẹ bá ti wá rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lásìkò yìí ẹ máa rí wọn tí wọ́n máa fi ìhòòhò ara wọn lẹ̀ kódà lórí social media ẹ ti rí àwọn ní post nkẹyọ kan báyìí gbogbo àwọn selfie àwọn celebrity èèyàn bíi ten thousand wọ́n lè kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ̀yìn post wà àtọ́jọ́ mọ́ bẹ̀rù ọlọ́ agídí ní èrí kọ́mẹ́ǹtì márùn sí mẹ́wàá ṣùgbọ́n ẹ jẹ́ kí celebrity kan ara post nǹkan kan sìn ẹ báwọn àgùntàn Israeli tí wọ́n jẹ́ friend ẹ̀ fans ẹ̀ followers ẹ̀ bí wọ́n ṣe máa kọ́mẹ́ǹtì ìyẹn ẹ̀fà tọ́já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà wá múra ní ìmúra kíni ìmúra oníhòòhò àwọn ọ̀gbọ́dọ̀ fààyè gbélé ẹ̀rí pé yẹn náà tún padà síbi godlessness yẹn náà ni ìyẹn fà tọ́já pé lódodo ara àwọn tọ́já sí pé wọ́n lọ hijab àbí tọ́lé múra dáadáa ṣùgbọ́n rú ìyẹn kéré ọ̀pọ̀lọpọ̀ cases raping ẹ lọ wò dáadáa ọmọ ń sábà ṣẹlẹ̀ tí ẹ bá ṣe tàwọn tọ́já rituals tán fẹ́ fi ṣoògùn burúkú o cases raping ọ̀wọ́n láàrin àwọn obìnrin ẹni ọlọ́run tí wọ́n ń bo ìhòòhò wọn alimoyim èèyàn èèyàn sí òòlẹ̀ náà a sọ pé kì í ṣe justification fún ẹni tó jẹ́ mogu tẹ́síbù èèyàn rapist kọ́ wa lọ́mọ rape obìnrin ṣùgbọ́n à ń wo àwọn nǹkan wo lọ́jà sí pé ó tó ń jẹ́ kó máa pọ̀ sí i tó fi á di pé ó ń gbogò láwùjọ ó wá di pé increment ń ṣẹlẹ̀ sí i òun ni ìmọ̀ fi òhò lẹ̀ mímọ̀ sígbáyà lẹ̀ mímọ̀ sí ètè lẹ̀ mímọ̀ sẹ́ndì àwọn píṣọ̀ ọ̀bù ìhòhò ó ti àrífẹ́ ẹlòmíì ó ti àmọ́ ilé obìnrin míì kí ládùúgbò yóò mọ̀ wá dẹ̀dẹ̀ rẹ̀ níjọ́ tí ó rí tí ó ráyè kan àáfàá lélẹ́yìn náà wà nínú àwọn nǹkan tí ó ń fa kí kéṣìṣì rapin kọ́ máa ṣẹlẹ̀ nínú àwọn nǹkan míì tó tó wa náà gbọ́dọ̀ ṣọ́ra fún láwọn inú ilé wa òun náà ni ọ̀rọ̀ àlàkálùwà kọkùnrin àtobìnrin ọmọ wa ń kọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi ẹ mójútó ọmọ yín ọkùnrin pé wá gba tíṣà kan nǹkan ọmọ yín ní màá sì físíìsì kẹ́mísírì ingilishi nǹkan ní yorùbá nǹkan níṣẹ́ kan àáfà kọkùnrin àtobìnrin ọmọ ìwà ńkọrọ níjọ́ tí ọba réèpù rẹ̀ yóò rọrùn torí kó ti lásẹ̀sì tẹ́lẹ̀ ń ló fàtọ́ yẹ pé láwọn ọ́fíìsì ìjọba gan láwọn iléeṣẹ́ tó yẹ pọ́kùnrin àtobìnrin máa ń wà ńkọrọ kéṣìṣì rẹ́pìn àìmọye èyí tí à ń gbọ́ nínú ìwé ìròyìn bóyá ló tó five percent ń tọ́ ń ṣẹlẹ̀ torí pé ńgbà tọ́pọ̀lọpọ̀ bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ojú ọmọ ti pé ah tóun bá sì ní kó wọn fa wàhálà ó kọ òun ó dórí íńtánẹ́ẹ̀tì yóò dénú newspaper wọ́n ya picture òun àìmọye ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti réèpù tọ́sọ di ìṣó inú ẹ̀kú lọ́dọ̀ àwọn tí máa ń gbé eégún àmúmára ni. jẹ́mọ́ ìyẹn fàtọ́já sí wípé kéèyàn máa wà ní kọ̀rọ̀ pẹ̀lú opposite sex kò sí bó o ṣe fẹ́ ṣe ó lè lead sí raping àáfà gbogbo irú àwọn nǹkan yìí àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ní àwùjọ ni kọ́lọ́wọ́n bá àlékè ọlá kọ́lá wàá. àǹfààní yẹn nìkan tó kọ́ ká máa fi obìnrin nìkan lẹ̀ nínú ilé ìyẹn náà lè fà á o ìyẹn náà lè ṣe kí ni o ó lè fà á. ṣẹ̀rí ọ̀fẹ́ kan faramọ́ tẹ́lẹ̀ kọjá pé ibò kọ́ mọ̀jòmí gan èèyàn nìkan sótìyé a gbọ́dọ̀ sọ́ra fún àlùwẹ́ṣídà kéèyàn ó dá wà torí pé àṣẹ má àlùwà àhìd wàmínà lìfìnà ìní àbọ̀ àdì

kọ́ wá já sí pé àwọn èèyàn bú àbá àwọn tá a lọ sí àwọn lè má èèyàn bú ṣùgbọ́n wọn ò wá conscious ń pọ̀rọ̀ ẹ̀sìn ẹ ti wá ra àwọn ọdẹ kan tí wọ́n mọ̀ dẹ̀dẹ̀ ọmọ yín irú ẹ̀yin tẹ́ ọmọ mi gbọ́dọ̀ àbúrò mi àìmọye ọmọ yín tán ti réèpù tẹ́ ẹ̀ lè mọ̀ tí èdíjọ́ gbèǹde tí wọ́n ṣe tẹ́kẹ̀wọ̀ pé wọ́n lọ fọmọ rẹ̀ sọ́dọ̀ àbúrò rẹ̀ kan òun gbọ́yọ̀ ṣètò fọmọ sí Port Harcourt òun gbé Delta ọfọmọ wá sí Ìbàdàn bíi ẹ wà ara àwọn àdánwò lóríṣiríṣi àáfà ibi tẹ́ẹ̀tì fọm ibùn tẹ́ẹ̀ dórí fọmọ ń lọ lọlùdé wọ́n rẹ́pù àwọn ọmọ lásìkò ọ̀lídé ní schools àwọn ọmọ secondary schools àwọn tertiary institutions ẹgbọ́lùdé three weeks ẹgbọ́lùdé two months ọwọ́ àlọ́lọ́lùdé ìwọ ń gbé ìlú kan ọlọ́lọ́lùdé ní Port Harcourt ọlọ́lọ́lùdé ní Lagos ọlọ́lọ́lùdé ní Ọ̀yọ́ state láàrin pọ́lọ lọlùdé òun fámìlì tó lọlùdé wọ́n ti ń stọ́dí ọmọ yìí pé ah, ọmọ yìí náà ti gómò ọmọ yìí náà mà ti wọlé yà ọmọ yìí náà mà lẹ́wà torí pé kọ́stọ́dí àwọn tẹ́ ẹ fi sí nonchalant attitudes ọ̀n bẹ́ẹ̀ fún wọn àwọn ọkùnrin ọmọ wọlé tọ̀ wọn just anyhow táwọn ẹbí ti wọ́ ọ̀nà wa nípa ká máa wọlé tọ̀ àwọn obìnrin just anyhow àìmọye cases raping tó já sí pé ọ̀dọ̀ àwọn tí èso bí tọ́ máa ń gbé àbọ̀dọ̀ òbí gan tọ́já sí wípé látara ìka ọ̀rọ̀ ríre ọmọ títọ́jú ọmọ mímọ̀ máa jẹ́ káwọn ọkùnrin ọmọ wọlé tọmọjọ́ sẹ́ni àwò kéṣìṣì rẹ́pì míì náà tó pọ̀ báyẹn tíyẹn náà tó ń ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ sọ̀ra fún kọ́lọ́run bá àlékè ọlá kọ́là wa. lára ẹ̀ náà ni pọ́mọ fẹ́ kọ́ṣẹ́ àwa lọ fi sọ́dọ̀ ọ̀gá ọmọ yín obìnrin ó fẹ́ kọ́ṣẹ́ iṣẹ́ tó wá fẹ́ kọ́ ó lè kọ́ lọ́dọ̀ obìnrin ó lè kọ́ lọ́dọ̀ ọkùnrin bóyá ó fẹ́ kọ́ profession àwọn tí wọ́n ta bọ́n fi tàta nǹkan kàtà mílíìkì ọ̀dọ̀ ọ̀gá ọkùnrin lẹ́wà lọ fi sí ọ̀gá tí wá ń stọ́dí ẹ̀ a rí ní ìlú ìbàdàn yìí mọ́ ọmọ ọ̀gá tọ́já sí pé ọba ọmọọ̀sẹ̀ ọmọ ọba ọmọọ̀sẹ̀ rẹ̀ sí rádaràdà tí èso ọmọọ̀sẹ̀ obìnrin ẹyọ kan yóò fi sísítẹ́ẹ̀mù ṣe dáadáa sí wọn yóò máa fún wọn lówó yóò máa mú wọn lọ sọ́jà ńgbọ̀ bá tán bá rí pé ah, ọ̀gá àwọn ọ̀fẹ́ rajà lónìí one million ló kóbó òde yóò dọ̀gbọ́n jẹ́ pé pé ah, owó díẹ̀ ló tún rí o yóò tún máa fa káàntì wọn pé owó ń bẹ lákàntì o àwọn náà mọ̀ rò pé ah, owó ń bẹ lákàntì yóò mọ̀ sí dáadáa sí wọn ó fún ní one thousand lónìí five thousand lọ́la ọmọ tí yóò rí five hundred dìdí wọ́n lẹ́ni fún ní ten thousand àáfà yóò sì bá àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ṣe sìnà ẹni tí mò ń sọ yìí ti kú lónìí àmọ́ bá àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ṣe sìnà òun náà kú ikú tí ọ̀dà ni ikú ó kú ṣòfò ó kú ikú gbóná jẹ̀mọ́ ẹ wo ibi tọ́mọ yóò ti kọ́ṣẹ́ ẹ wo ilé ìwé tọ́mọ yóò lọ ẹ wọ dọ stars tọ́mọ yóò ti lọ akúrani ara àwọn àáfàá tán àfáàgbọ àwọn ọmọ ń kúrani náà tán bá àwọn ṣe sìnà tán fọ́ọ̀sì àwọn ọmọ ara àwọn àáfàá tán láwọn ń sàṣàlátù fáwọn ọbẹ̀ àwọn ìyàwó ń yàwó tán sì ń réèpù wọn náà tàwọn pásítọ̀ èyún ti ẹ̀rí èyún bàálù ò lè kó tán torí pé kí gan ní ìṣẹ̀lẹ̀ sọ́ọ̀sì tẹ́lẹ̀ gan tí ì bá ṣe irú àwọn nǹkan burúkú báyìí àìmọye cases raping churches kí ló fà ní wípé a ti fìlànà ìsìláàmù lẹ̀ ìlànà ìpìlẹ̀ yẹn gbogbo ohun tó lè fa kọkùnrin àtobìnrin kán máa ní àṣẹ ìsira wọn kán máa free gbogbo eléyìí yóò máa fa kí èso ọwọ́ ẹ̀mí ọkùnrin nígbà míì tí ó wà plan pé òun ó fagídí rape ẹni ni àwọn nǹkan yẹn pọ̀ táwọn àfa àka ṣùgbọ́n ẹja ká dúró báyẹn ká wá bọ́ sínú àwọn nǹkan míì tó ráfẹ́ ara sọ ìwọ̀nba àsìkò lò àáfàá ní kí wàá ní ṣùkúmù lìgìtìsọ́ọ̀bù àwọn òkú bá tún lìgìtìsọ́ọ̀bù tá a bá ti wá rí i pé ọkùnrin kan rèépù obìnrin kí ni ìyá rẹ̀ nínú Islam àáfàá ní kákọ́ lọ ọmọ o tá a bá ń sọ̀rọ̀ ìyá ẹni tọ́já sí wípé ó rèépù àáfàá ní ẹ má dára yín láàmú rárá ṣùkúmù zina ìdájọ́ ṣìnà náà ni o jẹ́mọ́ ẹjọ́ ẹjẹ́ àgbọ̀ dáadáa alẹ́ ni tọ́bẹ̀ ilé réèpù obìnrin fẹ́ tó réèpù obìnrin rẹ́pìn lásán hmm, ọfà gidi mu ó sì bá ní sexual intercourse ọba lòpọ̀ ọba ọ kọ̀pá o ọkẹ̀ ọjẹ́ hmm, dòdò òfẹ́ lára rẹ̀ lásán ọwọ́ wa tẹ̀ bóyá arẹ́lẹ́rìí mẹ́rin bóyá bi tó ti ń fagídí tó ti fagídí mu tó ti rẹ ọmọ tó wọn pariwo yé làwọn kan sọ pé àbí ìgbà tó ọmọ kan pariwo ní ilé kẹta ń bẹ̀ òun nígbà tí wọ́n èdè bẹ̀ ó ti even kọ́mọ̀ tí ì wọlé ó ti mú ọmọ yẹn ó ti sọwọ́ rẹ̀ méjì pọ̀ wọ́n fẹ́ wọlé báyìí làwọn kan ah bọ̀dà Sunday ah ah ẹsẹ̀ fẹ́ rẹ́pù ọmọ olórí burúkú wọ́n bá rí i pé bọ̀dà Sunday mọ̀rẹ́ wọ́n bá tún pẹ̀lú àwọn asáré èèyàn mẹ́rin tán rí bọ̀dà Sunday tó fẹ́ bá àǹtí kọ̀ǹfọ́ wọ́n fẹ́ bá a ṣe sìnà lápẹ̀rẹ̀ sì náà kọ́ fọ́ọ̀sì ẹ̀ táwọn ọ̀dẹ́fẹ́ ẹgbà mí ẹgbà ọ̀dẹ́ ní ká ah mo ṣe ń fọlẹ́ bó ṣe mú mi nu lọ́ bá dì mí lójú ẹ̀rí ni ẹ bá ń tóbi dè mí lójú ẹjọ́ ẹ bá ń ṣàánú mi lọ́wọ́ ẹ̀. àwọn àfáà ní tá a fi mọ̀ pé àlìkìtì sọ́ọ̀bù ni bíi kárí pé obìnrin yẹn ń pariwo bíi kárí pọ́ńké bíi kọ́ máa sunkún bíi kárí wípé ó ti rẹ̀ ẹ́ tí ó ṣòwò pé kèsì pọ́tẹ́ òun náà lọ́rùn torí pé tó bá yẹ pé sìnà bá ní ìdá <laughs> àfáà eléyìí rẹ́pè ni ọ̀fà gidi mu ni ọkùnrin nìkan ni ó jìyà mogotẹ́síbù nìkan ni ó jìyà mogotasọ́bù ò ní jìyà obìnrin ni mogotasọ́bù ṣé ẹ rọ́kùnrin tọ́já sí pé òun ni rapist tó fagídí bá obìnrin lò òun ni ó jìyà náà ṣẹ̀ríà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé zina ni àwọn méjèèjì wọn ó jìyà ìtumọ̀ ẹ̀ ni pé kò fagídí mu ó bá jọ ń sọ̀rọ̀ wọ́n bá ń fẹ̀yìn síra wọn wọ́n bá ń rò máa sí ara wọn wọ́n bá kí sí ara wọn ni two bá gé four àáfà náà bá tẹ́ ẹ ní àbíbẹ́ẹ̀dì àbíbẹ́ẹ̀ náà àbárò ògiri náà ti ń ṣe sìnà labárẹ́lẹ́rìí mẹ́rin tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ìdájọ́ sìnà náà àwọn méjèèjì wọn ó jìyà ọkùnrin ó jìyà obìnrin ó jìyà bẹ́ẹ̀ tó bá jásí wípé àlìtìsọ́ọ̀ rétìn ni ìtì yẹn túmọ̀ sí ni wípé inú obìnrin yẹn ò dùn jàmọ́ wọ́n fi kí ni mú o wọ́n fagídí mu ni irú èyí tó bá rí báyẹn ẹ̀ ní jẹ obìnrin yà nínú ṣẹ̀ríà ọkàn ẹnìkan ni ó jìyà ẹjẹ ẹjẹ àmọ́ gbọ́dájọ́ ìlọba sí aránsàlàyé o ìyàwó wa lọkùnrin yẹn ó jẹ ìyá ni tó já sí pé ẹni tó réèpù èèyàn mọ̀gòtá síbù yẹn kèétí ìníyàwó ńlé a rí i pé obìnrin hmm? fún ní one hundred ẹgbàá ọgọ́rùn-ún ní irú ń sọ nínú sọ́rọ́tù Quran chapter twenty four verse two azani yatu azani fajili fájìlì dúkúlà wá èdè mínúwùmọ́ mi àtàjálda ọlọ́run lẹ́ẹ̀fún wọn ní ẹgbàá one hundred ẹ sì gbọ́dọ̀ jáàánú wọn ó ṣe yín ẹ dẹ̀nà wọn ní pọ́blíkì ni wálíyẹ́sàd àbábáwù máa tọ́ ifá tó ń mínàlì mọ̀mìnì ẹgbàá hundred ẹ tara rẹ̀ <laughs> ọ̀sẹ̀ kan ara rẹ̀ gan lè má gbèrí irú ẹni ìtọ́já sí wípé ọ̀dọ́ ni bachelor ni kèé níyàwó ńlẹ́ lọ́wọ́ rẹ́pù obìnrin a sì rẹ̀ lẹ́rìí mẹ́rin àbá rẹ̀ lẹ́rìí fún rẹ̀ lọ́wọ́ jẹ́wọ́ ńgbò rẹ́pù obì tán náà bá sọ pé àwọn ti rọ́ọ̀ṣì ọmọbìnrin yẹn lọ sọ síìtù ọmọbìnrin yẹn òkun kankan ṣé ó sàdéjọ́ kẹta ẹ̀rí ọkàn sàjọba nùgbẹ́ èmi mo rẹ́pù ọmọ tán gbé lọ síìtù oúnjẹ táwọn jèrè ṣùgbọ́n ọmọ yẹn ò kú kò dẹ̀ kò kó àwọn ìbọn kò kó àdá kò mú ọkọ̀ kò mú rọ́bà dání ọkẹ̀ rẹ́pù ẹ̀ lásán lọ́ba tiẹ̀ lọ yóò jẹ̀bi lálá one hundred. bákan náà nínú hadith tegribu am ẹni tó jẹ́ kọ́ọ́dí àwọn àáfàá lè tó rinlẹ̀ ni pé kọ́ọ́dí ní ọ̀sọ̀ bóyá sá lè kú òun òlù wọ́n lè lè kú òun òlù bóyá ní ìsìnbàdàn ló ti ṣe sí náà wọ́n lè lọ jù Maiduguri kan jù lọ Maiduguri àbí Damaturu àbí ká mo Imo State àbí ká mo kú òun Nàìjíríà kan ní ọmọ lọ Ghana so ẹni tó bá jẹ́ adájọ́ òun ní òrùké só nídìí tẹ̀gírìb pé a èèyàn wà láwùjọ lápẹ̀rẹ́ ń sè èèyàn wà ń Kánò ọ wà láàrin àwọn mùsùlùmí tó ń ṣèṣì náà ẹ wá ní ọmọ lọ Port Harcourt àbí Imo àbẹ́nógún àáfà <laughs> yọ ìyá baba ńlá professor of zina o a lè rò pé ẹ̀sàjì ọwà ń Kánò rẹ̀ kọ́ máa lọ ilé kọ́ máa gbọ́ wá sí ṣùgbọ́n èèyàn wà ní Ẹnúgun lẹ́wọ́n á rí pàdájà rògbé ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ mọ wá sí Ìbàdàn àwọn ilé ìké osùnà pọ̀ ń dáadáa àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹjọ́ máa lọ sí Ìlọrin lọ́dọ̀ àwọn afáwa ńlọrin tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa mú lọ sí Kaduna yóò ti ẹ̀rí lè kí lọ tí ó ti lọ sí kọ́mọ lọ lé kí o Sheikh Abubakar Gumi ń adájọ́ lè wò pé èwo lọ́wọ́ asla èwo ni ó wà reformed wọ́n lè lè kúrò ní olùfọdún kan tó bá já sí wípé àpọ́n òun lẹ́ni yẹn jàmọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ a máa bá lọ o à ń ṣe àwọn àdájọ́ yìí ibi tá à ń lọ wọn ò fún lẹ́gbàá hundred tó bá wá já sí pé mùgùtẹ́síbù ẹni tó rèpù obìnrin mùtàzáwìjì ni ó ti níyàwó ńlé àáfà rọ́jímọ̀ ni o wọ́n gbẹ́lẹ̀ wọ́n ò rí mọ́lẹ̀ wọ́n dẹ̀ lẹ́ lóko pàtí òfin kú aládàáwò lélẹ́yìn ó ti níyàwó ńlé ṣẹ̀rí àtúnyọ̀ǹda fún ọ o lè fẹ́ yàwó méjì máa tọ́ ọ̀bà lákùn fáńkì ìhú máa tọ́ ọ̀bà lákùn mí nà nìfà mọ́sánà wàsó lásàwárùbá ṣẹ̀ríà ló lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin gbogbo tí ṣẹ̀ríà fọn ọkàn tí ọlọ́run ọwà lọ rẹ́pù obìnrin rẹ̀ ti níyàwó ńlé ṣẹ̀ríà ní ẹgbẹ́ kòtò ẹlẹ́rú ẹni yẹn lókò pa tí èkú ṣùgbọ́n tó sábà tilẹ̀ lókò pa tíṣẹ́ tó ṣe tó fi dijọ́ tó lọ rẹ́pù ń bá tó gbé wàlùjẹ́ náà lílẹ̀ lókò pa tán lẹ̀ lókò pa ẹ̀tún wo Islam Islam tán láàánú lójú lílẹ̀ lókò pa ni pé àfẹ́ káburú ọmọ ṣẹlẹ̀ láwùjọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé kinní kan capital punishment should be abolished corporal punishment should be kinní kan ẹ̀rù pọ̀ lọ́wọ́ ní interest inú ká máa pa yẹn ni ìtọ́lọ́ ní interest inú ẹ̀kọ́ ọlọ́run ọ̀fẹ́ kẹ́ ẹ balẹ̀ jẹ́ ni látúnṣìdú arúbọ̀ báadà ìsìláàhìá wà láyé yẹn já bẹ̀rẹ̀ sí nílò òfin ṣẹ̀ríà ẹ̀ẹ́dì pọ̀pọ̀lọpọ̀ aburú ni ó pòórá ẹ̀ẹ́ni gbúrú ẹ̀mọ́ láyé wà láyé ẹ̀ẹ́ni gbúrú ẹ̀mí ètò ẹ̀bà gbúrú gan tẹ́ pé ẹ̀mọ́ rìkọ́ọ̀dù one thousand cases yóò di twelve cases tó jẹ́ pé over eight hundred cases ó pòórá láàrin à ń gbọ́ làwọn cases pòórá lọ kò sí tó jí ó pòórá nígbà tẹ́ mú ẹnìkan tẹ́ rí mọ́lẹ̀ tẹ́lẹ̀ ló kópa ẹlòmíì ò ní lè jẹun láàrin ọ̀sẹ̀ kan èyí tọ́jà pọ̀n tí ò tí níyàwó ńlé ẹgbẹ́ bọ́ sí bóyá bí orí stadium àbórí mọ́sálásí jímọ̀ lẹ́ẹ̀dù ẹgbà hundred sí àáfà látòrí débi ẹsẹ̀ rẹ̀ tẹ́ẹ̀ tó fún obìnrin ó pè báyìí pé ọ̀yá máa bọ̀ wá bá mi sí yóò ní mo réèpù jò ní gan wọn nà mí gan ara mi ò tí ì balẹ̀ ó tún ní wá sèmi kò ní í sèmi mọ̀ sìnà ó pòórá láwùjọ tí ọba pòórá tán yóò wá ká àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ pé àà ah, ah, ògbóǹtarìgì làwọn eléyìí n tí sẹ̀rí àsọ òun nìyẹn irú ẹni yẹn rèé tá a bá ti lè rẹ́lẹ́rìí mẹ́rin àbí àlè ẹ̀kìrọ̀f àbọ̀jẹ́wọ́ pé òun lòun réèpù ẹni yìí o tó bá jẹ́ pé ọkùnrin tó réèpù yẹn kèémárì ẹgbàá ọgọ́rùn-ún tádájọ́ bá rí wípé kán lè kú òun òlù wọn ò lè kú òun òlù èèyàn bá wọn tó bá jásí pé ó ti níyàwó ńlé ọ̀rọ̀ tí ẹ kọjá ẹgbẹ́ ọgọ́rùn-ún ẹgbẹ́ kòtò ẹ jù bẹ́ẹ̀ wá lẹ̀ lóko pàtí eku ẹ tún sínú o ṣùgbọ́n ti bá tiẹ̀ lọ kò ní máa balẹ̀ ọlọ́njẹ́ máa. àáfàá ni wípé mo tún máwọn ìdájọ́ mi bọ̀ o ṣùgbọ́n obìnrin tí wọ́n fẹ́ rèèpù àáfàá ní aliwajibu ṣẹ́rí yẹkùtẹ́bì àǹtùdáfí àlùmọ́ra àtù àní ìrìbì à hálàtà àrùdè hálìlẹ̀gìtì sọ́ọ̀p obìnrin tán fẹ́ rèèpù ṣẹ̀rí àyọ̀ǹda fún o tó bá lè dáàbò bo rẹ̀ kó dìfẹ́ǹdì ààrẹ ni ló fi já sí pàwọn tá a jóbi náà ara ń tọ́ yẹ ká ṣe ẹ rí i pé àáfàá wa onímìnì ajuli mohamed àáfàá wa mustapha murad sobohi nígbà tó ń sọ nípa oríṣiríṣi àwọn tẹ́ríbíyà bíi mẹ́jọ tá a fún ọmọ àtẹ́ríbíyà àlìjìsíníyà awìlìjàsàdíyà ọ̀nbẹ́ńbẹ́ kọ́mọ wà physically fit ara ẹ̀ ní kọ́mọ máa ṣe rìyádọ̀ ara ẹ̀ ní kọ́mọ dá pé kò sí ní tó burú náà ṣe bá ti nínú àwọn sàábé láyàrá bíi obìnrin tọ́jọ́ pé òun lọ pa kẹfìrì lójú ogun tọ́jọ́ kan ìtọ́ fọ̀ nǹkan mọ́ lórí tó bá já sí pọ́mọ wa obìnrin yìí tí èbá ṣe pọ́mọ kékeré o àbí ìyá arúgbó tí ò lágbára kankan mọ́ tó ẹ pọ́mọ tóun náà lágbára ń wọ̀n bá ni lọkùnrin kan bá fẹ́ rèpù ẹ̀ àáfàá ni a fẹ́ kọ́ dáàbòbò rẹ̀ pé a ah, ò ní wọlé tì mí la ò ní wọlé tì mí níbi tó ti wá ń dáàbò bora rẹ̀ yẹn rapist yẹn bá pa mogotesibu ẹni tó fẹ́ bá lòlù ní agídí ọba pa obìnrin yẹn obìnrin yẹn matat shehi datan ó kú ní kú shehidi anabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam torí pé ẹni tó bá kú dúnà èrèdè yìí ẹ̀ ń bá jẹ́ pé ọmọ lu àbí ẹ̀ ń ló ń dáàbò bò àbí níbòmí mọ̀ ń kú ti là dúnà mọ̀bùlámọ́tì ìfàwọ́ àṣẹyìn wọ́n fẹ́ ṣàbòsí sí ni ntọ́jẹ́ dúkìá rẹ̀ náà fẹ́ gbà wọ́n fẹ́ wọ ìhòòhò rẹ̀ tí wọn ò lẹ́tọ̀ọ́ kan wọ̀ ọ́ àfẹ́ntọ́ bá fẹ́ tọ́ sanwó yìgì àáfàá nírú ẹni yìí tán bá pa obìnrin yẹn ó kúkú ṣe ibi tá a bá lè train àwọn ọmọ wa kan strong débi pé ọmọ yẹn tó bá mọ bó ṣe lè dáàbò bo rẹ̀ kò sí tó burú ń bẹ ẹ tún àwọn tó ti ṣẹlẹ̀ láwùjọ wa náà ní ìṣọ̀kọ́lọ́pọ̀ àwọn rẹ́pìtì tó wá rè nígbà tó wá bọ́ ọmọ ṣèṣì náà tán wọ́n tọ́ pa á ọlọ́run bá ní tún àwùjọ yìí ṣe àṣetúrò ọmọ ìbáfẹ́ kan wá dáàbò bo rẹ̀ gan bí ọ̀dà dáàbò bo rẹ̀ sá lọ àbọ̀lọ́ ni ó kọjá pé bọ́yọ̀ wà nǹkan kan ni ló gé nǹkan ọmọkùnrin ń tọ̀hún jẹ àbò ṣe òun gan ní sùtà tọ́ba wá pa onítọ̀hún Sheikh Al-Albani rahimahumullah tọ́yẹ́ pé irú ọmọ obìnrin lọ pa onítọ̀hún wọ́n ní kò ní díyà kankan kò ní sanwó òtara kankan tọ̀rọ̀ ń dáàbò bo rẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ ṣàbòsí sí ni kò ní sàtara tọ́yẹ́ pé òun lọ́ba pa ẹ̀ tó jẹ́rẹ́ priest yẹn ká àwọn ọmọ wa lórí pé kán ti ya dọ̀ọ́ lẹ́nu bẹ́ẹ̀ pọ̀ ọmọ kékeré bí ọmọ mẹ́jọ mẹ́sàn-án torí kọ̀sẹ̀ táwọn re rẹ́ẹ̀pù kọ́lọ́mọ àbíṣẹ́ ẹ̀sọ́ gba àwọn ọmọ wa obìnrin àbí ìyá arúgbó tó yẹ pé ìyá gan tó fẹ́ lé lóhùn gbọ́wọ́ kan ìyá gan lè gbàbẹ̀ lọ sánmọ̀ tó ṣùgbọ́n tó yẹ pé òun náà sì lágbára díẹ̀ tó bá lè dáàbò bo rẹ̀ kò sí nǹkan tó burú ń nínú Islam àáfàá nígbà ti wá pé obìnrin tí wọ́n rẹ́ẹ̀pù òun ò ní jìyà àti dáàbò bo rẹ̀ ó fi hàn pé kì í ṣe pé kankan níwájú Ọlọ́run ọba àlekè ọlá tá a bá ti wá rí eléyìí tá a ti mọ̀ pé èyí èsè pé zina o ègètè sọ́ọ̀bù ni ọkùnrin nìkan òun ni ó jìyà àáfàá ni tí àwọn onímọ̀ tán sọ nìyẹn masala míì tán wá wọlé báyìí àáfàá la wá rí ẹni tó fẹ́ réèpù obìnrin ẹ máa wo masala yìí o alikti sọ́ọ̀bù bíi tahadidi silah èyí ti kú òní rẹ́pì nìkan ọ wá rèpù obìnrin ṣùgbọ́n ó ti mú àdá dání ibùn kọ́ mọ̀ ju àdá ẹyọ kan lọ ó ti mú ìbọn ẹyọ kan dání ó ti mú òkúta dání pé wàláì àbó ti mú báírò dání pé ó ti yọ ẹnu báírò yẹn tàbí àbó ti mú pẹ́ńsù tó ti ṣáàpùn rẹ̀ tó bá ṣe wèrè ń tìbọ̀ lójú ni àbí kí n tìbọ̀ ní ìgbà àyà àbí kí n tìbọ̀ lójú ara àwárí tó ti mú wẹ́pọ̀n kan dání ẹ máa gbọ́n tá à sọ yìí dáadáa o àáfàá lélẹ́yìí ó ti kú ò ní ọ̀rọ̀ zina bal hukumu ọba ó ti wá di ìdájọ́ amrọ̀bà ọlọ́run sì ti gbé ìdájọ́ àwọn tó bá já sí pé wọ́n ń lọ káwọn èèyàn mọ́lé tán lọ ń jagun tán fẹ́ gba nǹkan wọn ẹ rí i pé inú láwùjọ wa rapist wọ́n ti mú nǹkan méjì mọ́ wọn ò ọmọ wọn lè gba fóònù wọn ò ọmọ wọn ọlọ́run máa fi sọ̀rọ̀ sọ gbogbo àwọn obìnrin ayé o ọlọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn èèyàn yìí o kọ́ wa bá ní tún àwọn náà ṣe mọ̀jẹ̀kẹ́mi ibú kó sáwa náà lára ọlọ́run o ṣàánú wa ọlọ́run àáfàá lẹ́yìn tó bá já sí wípé ó rèépù obìnrin ó tún wá ṣe ní sùtà even bóyá kò ṣe ń sùtà gan tán táwọn ọlọ́pàá ti dé tán ti mọ̀ ṣùgbọ́n a bá ìbọn lọ́wọ́ ẹ̀ a bá òkúta tó fẹ́ fi fọ́ orí ẹni lọ́wọ́ rẹ̀ a bá pẹ́ńsù tí ó fi ya ẹni ńlá a bá bléèdì lọ́wọ́ ẹ̀ èyí ò ti kú ò ní hukumu zina ó ti di hukumu lihirọ́ba kí wá ní hukumu lihirọ́ba ẹ̀ yá ajá lọ suratul maida Quran chapter five verse thirty three ìdájọ́ mẹ́rin òun lọ́lọ́run ọba àlekè ọlágbéwá àwọn àfààní fàyàtàrù lhakim min azi ilu okubatil arba alimadukuro fi qawlihi tabaraka wa tasama innama jazaa'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'auna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati adhabun adhim àwọn àfáàní nínú àwọn ìyà mẹ́rin tó lọ ń sọ nínú àyà yìí ẹni tó wáá jẹ́ adájọ́ fayaktaru lahakim mayarọ́wù munasiban wàmùhákìkọ́n lèlè mọ́sùláhà adájọ́ ló fi já sí pé tó bá jẹ́ ìlàwọn èèyàn ṣe ń takò ṣẹ̀ríà ọlọ́run torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń darí ìlú gan bóyá rẹ́pìsì pọ̀ nù wọn ta ló mọ̀ àáfàá ní adájọ́ ìsìláàmù nínú nǹkan tó wọ́n wàá ṣe ni wípé yóò wàá wo èwo ló dáa jù Ewo ni ò ní jẹ́ kí aburú ọmọ tẹ̀síwájú mọ́ nínú àwọn ìdájọ́ mẹ́rin kí wá làwọn ìdájọ́ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀jẹ̀ àwò ẹni tó rèpò obìnrin àáfà ó tún ṣe ń sùtà ọgbà fóònù ẹ̀ àbọ̀ sa ní nǹkan àbọ̀ sa ládàá lórí àbọ̀ tiẹ̀ pa gan ẹ rí i pé àwọn lẹ́fù yẹn jura wọn lọ ọba sùn ó sì gba fóònù ẹ̀ lásán kọ̀ pa ọba sùn tán ó rèpò ẹ̀ tán ó sì pa kọ̀ gba nǹkan lọ́wọ́ ẹ̀ àáfà ó bá ní sẹ́ẹ̀sì ó gba dúkìá rẹ̀ ó tán pa ẹ̀ẹ́dì pa àwọn kéésìsì yẹn náà ṣe kí ni o ó yàtọ̀ síra wọn àáfà ni ó yẹ wá jẹ́ àjọ máa wò báyìí ọlọ́run ni ẹ̀rí ẹ̀san àwọn tí wọ́n fẹ́ gbógun jọ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n wá mú ìbàjẹ́ tí wọ́n ń tàn kí lórílẹ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullah àlàyé wọn lórí àyà àlàyé yẹn lágbára púpọ̀ ó superb ọlọ́run ní sẹ́ irú àwọn èèyàn báyìí tó jẹ́ pé wọ́n ń gbógun jà àwọn èèyàn ẹ wá máa wo tó ẹ ṣe fún wọn o à ń yò kọ́ tàlù ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹ pa wọ́n ẹ pa wọ́n ìdájọ́ alákọ̀ọ́kọ́ nù ìdájọ́ kejì a ó yù sọ làbù ẹ pa wọ́n náà ni ṣùgbọ́n náà wo lẹ́ gbà pa wọ́n ẹ pa wọ́n through crucifixion ẹ kàn wọ́n má gbélébù ẹ pa wọ́n pẹ̀lú kẹ́kẹ́ kàn wọ́n má lóore ẹ kàn wọ́n má gbélébù ẹ crucify wọn ó di mélòó jẹ́mọ́ tálá ló kọ̀ọ̀kan fún mọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahumullah àwọn tó kọ́ tọ́ àìdí wà á rújú lu min khilaf tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ gé ọwọ́ àtẹsẹ̀ wọn nípa sípayọ tẹ́ ẹ bá gé ọwọ́ ọ̀tún wọn ẹ gé ẹsẹ̀ òsì tẹ́ ẹ bá gé ọwọ́ òsì ẹ gé ẹsẹ̀ ọ̀tún ìdájọ́ kẹta nu kí wàá ní ìdájọ́ kẹrin aoyunfao minal ard tàbí kẹ́ ẹ lé wọn kúrò náà lù ẹ lé wọn kúrò náà lù ní ẹ lọ jù wọn ní igbó kan tẹ́fọn ó ti fẹ́ jẹ tí wọ́n ta tí wọn ò ní rómi gidi mu ọlọ́run wa ní sẹ́ni gbogbo tá a wá sọ yìí o ìyà tẹ́ ẹ fi jẹ wọ́n yẹn torí pé wàá búná wú o xisiyun làwọn mú xisiyun fi dúnìyà ìyẹ́ pẹ́rẹ́ lè tọ́sílẹ̀ sí wọn láyé yìí o wà láwọn fèlè àkìrọ̀ ti àdáàbọ̀n àdìm tó bá tún wá di lọ́dọ̀ ọlọ́run wọn ò bàbá ńlá yàtọ̀ tóbi ah, ọlọ́run làwọn bí ìyá rẹ o kí wàá ní ìdájọ́ rapist ní ìsìn pẹ̀lú pé ó mú ammunitions ó mú weapons ó mú nǹkan ìjàdá ní àáfà ọ̀pẹ̀ka ẹ̀jẹ̀ àwò nǹkan ọ̀kan alákọ̀ọ́kọ́ ó rèpù obìnrin ọgbà dúkìá rẹ̀ ẹ jẹ́ kí n mú báyìí ó rèpù obìnrin ó sì pa lásán bó ṣe rèpù ẹ̀ tán ó sì pa àwa padà rí ibi ó ti pa tán tó fẹ́ máa lọ báyìí obìnrin yẹn nìkan ló wà nínú ilé ó fẹ́ bọ́ sẹ́nu gírètì báyìí làwọn èèyàn rádà lọ́wọ́ rẹ̀ pé ah níbo ló ti ń bọ̀ ọmọ ló ti ń bọ̀ bó ṣe rí pé wọ́n nu kúrakúrakúrakúra tẹ́ ẹ bá súnmọ́ mi ń sa yín ládàá àbó ṣe ń wọ̀ dání lọ́ba yìnbọn kúsà kúsà kúsà àáfà ń bọ̀ ta tánù bọ́n rẹ̀ làwọn tẹ̀ bá gbàgbó wọ́n sáré mú wọ́n ti rí pé òun ló rèpù ọmọbìnrin yìí wọ́n bá tí wọ́n ti rápẹ̀rẹ̀ pé ó rèpù ẹ̀ lójú ara obìnrin ah, ni ẹ̀ pa ìdájọ́ ti ẹ̀nu ó rèéfò tán pa obìnrin ẹ pa òun náà kọ́mọ lọ́dọ̀ ọlọ́run kí wá ní ìdájọ́ kejì how you sọ làbù ẹ kàn má gbélé ebù ẹ rí i pé ká pààyàn tú ẹni tá a bá pa lẹ́ẹ̀kan náà bóyá wọ́n gé orí ẹ̀ ẹ̀ẹ̀kan náà ló kú ẹgẹ́ tì ní ìsìn ṣùgbọ́n tó já sí wípé ó pa lẹ́yìn ìgbà tó bọ́ọ̀mù obìnrin yẹn ṣe sìnà tán tó rèéfò ẹ̀ tán ó pa ó ṣe yankanyankan ó tún gba dúkìá rẹ̀ aoyu sọ labu ẹ kà ni ẹ òun náà tọ́jẹ́ pé ikú oró ikú oró lòun náà kù tọ́ba wa já sí pé ó kò pa ṣùgbọ́n gba dúkìá rẹ̀ ọ̀sà lọ́lọ́wọ́ bá tẹ̀ ẹ́ ẹ́ ọwọ́ ẹ̀ ni ó lè mọ̀ sí nánú tó ti yé ọjẹ́ dòdò òfẹ́ lára ẹ̀ ẹ̀yìn gidi bá gba fóònù e ó gba láptọ́ọ̀bù ọwọ́ wa tẹ̀ arẹ́lẹ́rìí mẹ́rin pé òun náà ọ̀sẹ̀ dínà rẹ̀ gbogbo ntaari lọ́wọ́ rẹ̀ ti fi hàn pé lóòótọ́ ni ṣùgbọ́n kò pa kò mú nǹkan kò pa kò sa ní nǹkan kan ọkẹ́ ẹ má bínú òun láìkì ti máa ń sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n fóònù ọwọ́ rẹ̀ tó máa ń two fifty thousand yẹn gan ọwọ́ àánú tóun láìkì bóun ṣe gbàánú wọn bá rí mú àáfà wọn ó gé ọwọ́ ọ̀tún rẹ̀ ẹsẹ̀ òsì tàbí ọwọ́ òsì rẹ̀ ẹsẹ̀ tọ́ba kọjá ń bẹ òun kíní kankan kan lọ́wọ́ bá tẹ òun náà tó ti yé ní wọn ò lè kú òun òlu ti ẹ̀ ni eléyìí ni àlàyé tí sheikhul islam ibn taymiya rahimahumullah tí wọ́n ṣe lórí àáyà tí a sọ yìí jàmáà torí pa àfẹ́ gba àsìkò púpọ̀ kódà lánìyàn pa lòtò báyìí ẹ jẹ́ ká tún wo àwọn àdájọ́ míì lórí ọ̀rọ̀ rape àti punishment ẹ̀yẹn àwọn àáfàá nínú nǹkan tó tún wá tààrọ́ tábà tó tún jọmọ́ ni pé ẹni tó wá rape obìnrin yìí èyí tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ òun ni pé tá a bá ti lè gbá mú pẹ̀lẹ́rì kọ̀pá obìnrin yẹn ọ̀kẹ́ rèépù ẹ̀ lásán ni sẹ̀ǹpá ti ní pé ìyá àsìnà náà yóò tún wá san márùlì mísílì torí pé ó ti jẹ́ dòdò òfẹ́ lára obìnrin ó ti wọ ojú ara rẹ̀ kọ̀dẹ̀ sanwó orí ntí èèyàn sì fi máa ń lẹ́tọ̀ọ́ sí abẹ́ obìnrin òun ni alimaharu master halalitum bi il furuj àáfà àkọsánwó ó sì wọlé aláàkọ́ ó fagídí wọlé yóò jìyà eléyàn ìyàwó ni ó tún wá jẹ ni wípé ilé tó wọ̀ yẹn so o ti o ti o ti o ti já tíkẹ́ẹ̀tì ni ọ̀já tíkẹ́ẹ̀tì àwọn àáfàá ètò ìrìnlẹ̀ nú ọ̀rọ̀ wọn ni pé yóò san márùlì mẹ́fìlì fún kíni o mọ̀gòtásọ́bà fún obìnrin eléyìí tó wọ ojú ara rẹ̀ yẹn obìnrin tó réèpù yẹn wọ́n lè yan ọ̀nà kọ́ọ̀lù jùmọ̀ọ́rì fọkàhà Minali malikiya wa shafi'iya wa hanabila èyí ò lọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sìn òun ni wọ́n sọ yóò sanwó orí fóbìnrin yẹn á lọ wo kí ni owó orí tírú obìnrin yẹn ń gbà láwùjọ tẹ́gbẹ́ bí i hundred thousand irú ẹ̀ máa ń gbà yóò san fún un àáfà eléyìí tún jẹ́ nínú àwọn ìdájọ́ míì tọrọ mọ́ kí ni o alegiti sub rapin torí náà kẹ́mọ̀ nǹkan bú ni o ṣẹ̀ríà ló lè sọ́ọ̀fù rapin o ọlọ́run ọba ọba ni ká kúrò ní orílẹ̀-èdè àgbáyé pàápàá orílẹ̀-èdè tiwa nàìjíríà àti ilẹ̀ yorùbá wa ìpàápàá ìlú wa nìbàdàn bíi lọ́yọ̀ state ọlọ́run bá ní gbogbo àwọn kéésì rétìn ọlọ́run bá ní fẹ́mọ́ yóò sì fún àwọn agbófinró níjẹ̀gun àti ìṣẹ́gun lórí àwọn èèyàn bú tí wọ́n ń ṣiṣẹ́ bú yìí yóò dẹ̀ jáwọn náà lè tú bá o ọ̀làlá ìlàhà ìlàlà àáfàá nídàájọ́ mi tó ń bẹ tó tún rọ̀ mọ́ tó bá wá ṣẹlẹ̀ pé ẹni tó réèpù obìnrin yìí hmm, ṣe rí àwọn àáfàá wọ́n mú àwọn àdájọ́ wá láìláhà ìlàlà ọlọ́run bá ní san àwọn àáfàá wa ní ẹ̀san olóore wọ́n nínú ìdájọ́ míì tó tún rọ̀ mọ́ ni pé bó ṣe wá fi agídí réèpù obìnrin yẹn bọ́yọ́ ọmọ kékeré lobìnrin òun àbọ̀ ọmọ tọ́jẹ́ pé wà virgin tí èsì rádaràda rí nǹkan kan tó wá ṣẹlẹ̀ sí i kí ni tó ṣẹlẹ̀ ilé ètò jàmí ẹ̀ máa gbọ́ mi dáadáa o bọ́lọ̀ ń ṣe dá obìnrin ààyè tí ìtọ̀ máa ń gbà ààyè tí ìgbẹ́ máa ń gbà ọba lọ́ọ́ jálura wọn látara pé agídílé wọlé sẹ̀gbẹ́ tí yóò ṣe sìnà òun ò ní òun gbẹ pé ó ti mọ̀ pé òun ò ní fẹ́ òun kẹfẹ́ jẹ́ dòdò fẹ́ ni dòdò ṣàìtàn lòun fẹ́ jẹ́ lára ẹ̀ àáfàá ni bó ṣe di pọ́ wọlé báyìí ọba di wípé àtìlé ìgbẹ́ àtìlé ìtọ̀ ọba jápọ̀ mọ́ra wọn ṣé ẹ mọ̀ pé àwọn òtún lè ronú débi àwọn àfẹ́sìn tó ti mú ìdájọ́ yẹn wá ẹni tó rèpù obìn so ti yé ń sìn ọba di wípé kí ni o àti iléetọ̀ àti iléègbé gbogbo ẹ̀ bá já pọ̀ mọ́ra wọn ààyè tó bá fẹ́ ṣe nǹkan oṣù ibìkan náà ni ó ti jáde bó fẹ́ tọ̀ ibìkan náà ni bó fẹ́ yàgbẹ́ ibìkan náà gbogbo ẹ̀ ti já pọ̀ mọ́ra wọn fẹ́ẹ̀ kó ti di wípé wàhálà ní ìlò tó ti fà yẹn àwọn àáfàá ló tó ti dáràn mi ìdájọ́ mi tó ti wọ ọ̀rọ̀ rapist yẹn kódà tó bá já sí pé èyí tí wọ́n pa ni <clears throat> kí wọ́n tó pa bóyá gbogbo dúkìá rẹ̀ tó bá ní wọ́n kọ̀ lọ́ọ́ tànà wọ́n ní yọ ọ̀sán díyà owó òtaràn millions millions àìmọye mílíọ̀nù ní díyà lásìkò yìí o wọ́n ní yóò san owó òtaràn àwọn míì ní sùlùfù díyà gan tiẹ̀ ní ọ̀sán wọ́n ní yóò san ìdá kan one third èyí wọn lọ́fẹ̀ẹ́ rinlẹ̀ jù yóò san one third díyà pé ó ti ba obìnrin ọmọbìnrin yẹn ó ti ba nǹkan jẹ́ mọ́ lára sótìyé ní ìsìn wọ́n ní yóò tún san díyà masala míì tún jáde lábẹ́ abala òkú bá tó lè ti sọ àbí hukumu lè ti sọ wọ́n ní tó bá wá ṣẹlẹ̀ ọlọ́run là wá o tí rẹ́pìstì àwọn afipábóbìnrin lò mọ̀gò tẹ́síbù wọ́n bá fipá bá obìnrin kan lò oyún bá tara ẹ̀ jáde wọ́n ní sáà lè ṣe ìskọ́tùlì jẹ̀nín anatij aniligi ti sọ hmm? kí ni hukumu ìskọ́tùlì jẹ̀nín anatij aniligi ti sọ tó bá ṣẹlẹ̀ pé oyún bá dúró látara rapin sáà lè múrú oyún òun ká yọ sọnù ọlọ́run máa bá ní sọ àwọn obìnrin wa kúrò níbi gbogbo orú àwọn àdánwò báyìí o èyí tó ń lẹ̀jù náà àwọn àáfàá ni wípé gbogbo tó bá ti lè di pé èèyàn ń wòran tó bá ti lè pósù mẹ́rin ẹ̀ ní lè fẹ́ oyún mọ́ o ṣùgbọ́n tó bá já sí pé bẹ́ẹ̀ ṣe ń fura pé wọ́n ti ré ìfúrú ọmọ obìnrin ẹ má wulẹ̀ dúró de kí commons menstruation rẹ o gbogbo ń tẹ́ ẹ bá mọ̀ kán lọ fọ iná fúnrú obìnrin yẹn kí àtọ̀ burúkú tí ó wà lára ẹ̀ kó kú ò jáde àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹ̀ wà alákàkún ẹ̀ àbára rẹ̀ ọ̀yá gan bí wọ́n ti ń tọ́jú ẹ̀ ẹ̀yìn bí oṣù kan lọ́ba lóhùn orí nǹkan oṣù wọn mọ́ nígbà tí ọmọ ti fẹ́ máa lóyún nígbò sí wà níbi àárín ọgbọ̀njọ́ àwọn àáfàá ní òsì tó burú ń bẹ́ẹ̀ kí wọ́n mú irú àtọ̀ yẹn kúrò torí pé inú àdìsí abdullahi ibn Mas'ud nígbà tó so ti yé ní ìsìn ọlọ́run ní wà látàkùtù ló ná sàlẹ̀ tí àrọ́mọ lọ́wọ́ ìlà bilhaq ẹ̀mí tọ́lọ́ ń ṣe ilé ìwọ̀ fún yẹn gbọ́dọ̀ pa wọn lọ́mọ tá a dosùn mẹ́rin ó ti di ẹ̀mí kéèyàn pa ó di di ẹ̀ṣẹ̀ ní ilá abẹ́là hákì àfi pẹ̀lú òdodo bóyá òun náà pààyàn àbótiníyàwó ní oṣù ìsìn àtàwọn àlàyé míì táwọn àfa àtún ṣe àṣerú oyún tó bá jáde ń rú àárín yìí tó bá wà ní early stage àwọn àfa ní òsì tó burú ká mọ̀ kúò torí pé oyún burúkú ni oyún tó lè fa ìtìjú oyún tó yẹ kó lè mú wàhálà dání òun ni ṣùgbọ́n ìtọ́fẹ́ kan dáa jù náà ràwọn onímọ̀ ni pé lójú ẹsẹ̀ tẹ́ ti fura pé orúkọ yẹn ti ṣẹlẹ̀ irú ọmọbìnrin yẹn ká ètè lọ́ọ́ fọnú fún tí nǹkan burúkú òfin ní dúró sí ní ara ní ìparí ìdánilẹ́kọ̀ọ́ yìí mọ́sálà kan láàfin wá parí ẹ̀ ǹjẹ́ ọkọ só lè réèpù ìyàwó ẹ̀ bì èyí làwọn máa ń pè ní alikti sọ́ọ́bù zaoji alikti sọ́ọ́bù azaoji àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní sẹ́ rí terminology yìí pàápàá ọ̀kan nínú àwọn àfáà ní Egypt àfáà Dr. Muhammad Abdulmunim àwọn ń sọ wọ́n ní wípé sẹ́ rí kásọ kọ́kọ́ rẹ́ẹ̀pù ìyàwó yìí wọ́n ní sẹ́ rí laisa fili islami shayun yusamma aliktisob azawji wa innama hiya qawaninun garbiyya fi majalil usra wọ́n ní sẹ́yìn ẹ̀ríkà sọ pé eh, ọkọ rẹ́pù ìyàwó ẹ̀ gbólóhùn rẹ́pì yẹn pọ́fà gidi báyàwó ẹ̀ lò àáfàá ní kò sí nínú dictionary ti Islam ara àwọn tó wá sọ́dọ̀ wa látọ̀dọ̀ àwọn West ni ọ̀dọ̀ tí wọ́n obìnrin lè gbọ́kọ ẹ̀ lọ́lé ẹjọ́ pé ó rẹ́pù òun so ń gbọ̀ bá rí báyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí máa ń kọ orun fọ́kọ ẹ̀ ẹ kẹ̀rí pé tẹ̀bá àfa hundred gan bóyá ninety nine wọn lobìnrin ó ti gbé lọ́lé ẹjọ́ pé ó rẹ́pù òun àáfàá nínú ṣẹ̀ríà obìnrin tó bá ń kọ oorun fọkọ rẹ̀ àwọn àdíìsì pọ̀ pé ìbínú ọlọ́run bẹ lórí ẹ̀ àwọn mọ̀lẹ́kà ń ṣépè fún irú obìnrin yóò lè rí ìyọ̀nú ọlọ́run àdíìsì bẹ tànàbí sallallahu alaihi wa alihi tó ní ìdàdá àrọ́jú lèmúrátà ìlà àfẹ́rọ́ṣì fàábàt àǹtẹ̀jìà nínú rìwáyà kan sotiye lọ́ba kọ̀ láàánà tí alima láyìíká àtà àtòsùdẹ̀ha irú obìnrin àwọn mọ̀lẹ́kà ọmọ ṣépè fún wọn ọmọ ṣẹ́bílẹ̀ tílẹ̀ ó fi mọ́ ni Imam Bukhari àti Muslim ló gbà wá nínú hadithi mi ó ní ìdáadá àrọ́jù ìmúratà wì láàfin rọ́ọ̀ṣì fàlámùtà àti ì fàbátà gọ̀dùbánu àléyà láàánà tí alima láyìíká àtà àtòsùdẹ̀ha tọkùnrin kan bá pé ìyàwó ẹ̀fẹ́ ọyá máa bọ̀ lórí ibùsùn jẹ́ kájọ ṣeré èfè lóbìnrin ìbá kọ̀ lọ́wọ́ adìpọ́kọ́ wá sùn lẹ́ni tí ń bí sóbìnrin yìí àwọn mọ̀lẹ́kọ́ ọmọ ṣépè fún látàlẹ́ tí ó fi di wípé kí ni ilẹ̀ mọ́ nínú rìwáyà mi ó ní láti ó lè mọ̀ jẹ́ alẹ́ kọjá pọ̀ sọ̀rọ̀ kọ́ pé ó ní hàtà àtẹ̀rìjà tí ó fi di wípé obìnrin yìí ó wá pé ọ̀dà ó ti yá báyìí gbogbo eléyìí kódà rìwáyà mi tó ń bẹ tànàbí sallallahu alaihi wasallam tó ní wà lẹ́bi nafsi biyadihi mo fọ ọlọ́run tẹ́mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra mẹ́mí rọ́jùlẹ̀ yẹ́dì ọ̀mọ́ràtà ìlà àfi rọ́ọ̀ṣì fataba àlẹ́ ìlà kánà lẹ́bi fi sàmọ́ ìsáàkìtàn àlẹ́ yà hàtà yọ̀rọ̀dọ̀ àná ànábì ni mo fọ ọlọ́run búra ọlọ́run tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra ọkùnrin kan ò ní pé ìyàwó ẹ̀ pé wọ ìyàwó mi ọyá máa bọ̀ ń bi ibùsùn jẹ́ ká ṣeré ìfẹ́ jẹ́ ká ṣe tọkọláyà lọ́wọ́ ní òsì tọ́jọ́ à ó ti rẹ̀ mí látàárọ̀ mọ́ lọ bí iṣẹ́ sẹ́yìn náà rí pé mo ẹ̀sẹ̀ dáná tán ni ẹ̀yìn etí ẹ̀kọ́ ń sì dé èèyàn ni àáfà lọ́ba ń kọ̀ fọkọ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní sẹ́ẹ̀ rí alẹ́bí ti sàmà sáàkìtàn àlẹ́yà ìyẹn fi apé ń bo lọ́lọ́run bá wà Allahu fi sàmà sàmà lọ́lọ́run wà ọlọ́run tí ń bẹ ń sàmà ò sì máa bínú sóbìnrin yẹn títítítítítítítí tí ó fi di wípé ọkọ rẹ̀ ọ̀yọ́nà sí i àwọn àǹfààní ní pẹ̀lú àwọn eléyìí èèwọ̀ ni fóbìnrin Islam kọ́ máa kọ òrùn fọ́kọ ẹ̀ kọ́ wá jẹ́ pé ọkùnrin kan ó ní bùkátà síyàwó ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ kó ṣe sìnà ńlá ń sọ ẹ̀ ní ìfitọ́ bá ṣe sìnà yóò jìyà ó ti níyàwó ńlé àálẹ̀ ló kó àwọn àáfàá lélẹ̀ yìí àní sọ pé àlégì ti sọ́ọ́bù záójì pọ́wárẹ́pù ìyàwó ẹ̀ ṣùgbọ́n ní ìsìláàmù náà ànábì tó sọ fún wa pé kóbìnrin ọmọ kọrun fọkọ yìí ó tó kọ́ àwọn ọkùnrin náà lẹ́kọ̀ọ́ ẹ má máa lọ báwọn ìyàwó yín gẹ́gẹ́ bíi bàhímà bíi ẹranko sẹ̀pẹ̀ ẹranko ọkọ̀ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ ibò ẹranko gan náà gan àwọn míì tún bẹ́ẹ̀ nù àwọn ẹranko gan wọ́n tún ní láàkáyè kó tó di báwọn gan náà ó ṣe tí wọ́n ṣe wọ́n ó tún kọ́ pìàmbù ọ̀sẹ̀lẹ̀ mọ̀kọ́ dímọ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹ má lọ báwọn ìyàwó yín bíbà tẹ́ kẹ̀kẹ́ wọn gírì

ẹranko ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé obìnrin hmm, kò sí overall ṣẹ̀rí age kò sí ṣẹ̀ríà reason tó lè fi fa kọ́kọ́ rẹ̀ ọmọ súnmọ́ tí wàá máa kọ orun èpè màlẹ́kà ìbínú ọlọ́run níbẹ̀ lórí obìnrin yẹn tó bá já sí pẹ̀lú ọkùnrin ìkọ̀ fẹ́ ṣe sì náà lọ́sàwọ̀ á jẹ́ pé òun gan náà kìí ṣe pó dùn mọ́ nínú ṣùgbọ́n kóun ọ̀sá tiẹ̀ fi lè jẹ́ pé kóun ọ̀gbádùn ara òun lọ́wọ́ afagídí yàwó ẹ̀ kọ̀dẹ̀sẹ̀yàwó ìléṣe kọba bá nǹkan kan lára rẹ èyí èsèré pinnu ṣẹ̀ríà o ṣùgbọ́n tó wá já sí pé ọkọ ìyàwó wọ́n wá ṣèyàwó ẹ̀ léṣe hmm, débi pé ọba nǹkan jẹ́ lára nínú àwọn onímọ̀ tán ni yóò sàn tara o sí pé ìyàwó rẹ ni lóòótọ́ ṣùgbọ́n ara rẹ ọlọ́run lọ́dà abẹ́ ní lọ́wọ́ àdìpọ̀ eléyìí náà àwa náà tó gbọ́dọ̀ láàánú àwọn ìyàwó wa ní ojú torí náà ìyẹn ni ó fi hàn pé àwa àìsè ẹranko mùsùlùmí ni wá ọmọlẹ́yìn ànábì asálàm kí ló jẹ́ àmì lè wá àwọn àáfàá náà mú wá ni pé alikti sọ́ọ̀bù zaoji lọ́dọ̀ àwọn èyìnbó àwọn gẹ̀rìbí ẹ̀ẹ́rà àwọn ìyàwó tí wọ́n máa gbọ́kọ wọn lọ ilé ẹjọ́ lórí tí ò tí ó pàtàkì ọ̀pọ̀ àpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin iṣẹ́ láwọn ilé ńláńlá ó ti ní nice time ẹ lírí àwọn obìnrin olùbẹ̀rù ọlọ́run tọ́jú bí olùbẹ̀rù ọlọ́run gidi o irú eléyìí ò lè máa ṣẹlẹ̀ a lè rò bẹ́ẹ̀ náà tóun náà ń lò jáàbù tí ó ṣẹlẹ̀ obìnrin tó bá ń lò jáàbù tó jẹ́ ni ọlọ́run gidi ó bẹ nínú àwọn obìnrin sálàf tá ló máa ń ṣe bàádà gan tó bá ti fẹ́ sùn lálálẹ́ yóò lọ bọ́kọ ẹ̀ ilé ọkọ mi oníbùkátà sí mi báyìí tó mo rẹ́dì fún ọ tọkọ kò sì ní torí pọ́fẹ́ ẹ̀sìn lọ́hùn kó fi ẹ̀tọ́ ọkọ rẹ̀ dún ọkọ ẹ̀ tọkọ bá ní bùkátà sí ọkọ òṣùnmọ́ yọ wẹ̀ ẹ̀jẹ̀ náà yọ ọmọ bá jọ sin rẹ̀ lọ torí náà ni pé kọ́ máa jẹ́ pé torí pé o ti lọ bí iṣẹ́ lọ́sàn-án o ti ṣe wàhálà lọ́ọ̀mọ̀ ọkọ orun fọ́kọ rẹ lọ́wọ́ àlọ́kọ rẹ́ẹ̀pù rẹ eléyìí ṣe Islamic terminologies kò sí ń tọ́jú ọmọ rẹ́pìn láàrin ọkọ àtìyàwó torí pé wọ́n fẹ́ ra wọn ni láàrin èèyàn méjì tí wọn èé ṣe lẹ́tọ̀ọ́ ara wọn tọ́fagídí mu òun ni ìdájọ́ rẹ́pìn eléyìí tá a sọ ayanjú eléyìí kọ́mọ̀ jẹ́ pa fi ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ a sọmaráìsì ẹ̀ ní o àlàyé pọ̀ táwọn àfa àṣẹ ṣùgbọ́n sọmárì tó yẹ ká mọ̀ ní abala yìí òun la sọ yẹn ní ìparí kí wàá ní solution níwọ̀n bá ṣẹ́jú mẹ́ta sí mẹ́rin tó kù sẹ́ẹ̀rí gbogbo ohun tá a sọ yìí tí òfin ní máa ṣẹlẹ̀ mọ́ náà lù ojúṣe pọ̀ tèmi àti yín tá a ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn ọmọ wa àwọn ìyàwó wa gbogbo obìnrin ayé ká fún wọn lórí orientation Islam ìyẹn ló fà tí sàbẹ pàtàkì Umar ibn al-Khattab Allah anhu ó ní àwọn obìnrin yín ẹ kọ́ wọn ní súrọ́tù Nur súrọ́tù Nur ìdájọ́ sínú bẹ́ẹ̀ súrọ́tù Nur kọkùnrin ọ̀rẹ́jú rẹ̀ ńlẹ̀ wàkúlìl mòmìnir yẹgúdù min abisọ́ọ̀rì wàyà fàdó fòròjà òb káwọn ọkùnrin ọ̀rẹ́jú wọn ńlẹ̀ kán sọ abẹ́ wọn wàkúlìl mòmìnir yẹgúdù min abisọ́ọ̀rì yìí náà gbogbo àwọn tó lè róbìn tí ò lè róbìn àwọn wo ẹ̀mọ́ wọlé tọ́ obìn gbàwọlé sàláfù àwòrán tìlákùn gbogbo ń tó jọmọ́ relationship ọkùnrin sóbi ọ̀pọ̀ bíbà nínú sọ́rọ́tù náà àṣẹ solution àkọ́kọ́ ni pé gbogbo obìnrin ayé ẹ jẹ́ wọn lẹ́kọ̀ọ́ Islam pàápàá ẹ jẹ́ wọn ọmọ sọ́ràtù náà umaru ní káwọn ìyàwó yín àwọn ọmọ yín obìnrin àwọn sísá yín lóbìn àwọn súdẹ́ǹtì yín lóbìn ẹ ṣàlàyé tẹ̀sírì sọ́ràtù nùrù fún wọn kódà lásìkò tá a wáyé bóyá wa náà ọtọ́lọ́kọ́ lọ́wọ́ fáwa náà ṣe a nídìí àwọn àfa ìbáàjá àfọ ọgọ́rùn-ún kálukú ó ṣe a nídìí àwọn àfa àti ó ṣàlàyé tẹ̀sírì sọ́ràtù náà àwọn ẹ̀kọ́ yẹ káwọn obìnrin ó rí dìmú bẹ́ẹ̀ káfíjẹ́ káwọn obìnrin tẹ́lẹ̀ bíi Islam ìyẹn ọmọ làwọn bíi ìmúrakímúra ìmọ̀ ìwà ńkọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin ìmọ̀ chat pẹ̀lú ọkùnrin lórí social media lọ́nà tí ọ̀tọ̀ ìmọ̀ send picture òhò sọkùnrin gbogbo àdánwò ní gbogbo eléyìí náà kọ́lọ̀ńkọ́lá wa ẹlẹ́ẹ̀kejì kálukọ́ ọmọ rẹ̀ jùlẹ̀ pàápàá ẹ̀yìn tẹ̀ ẹjọ́ kùnrin ṣẹ̀rí àti ní solution ni pé káwọn obìnrin ó múra dáadáa kámọ́ sí òun wọn lẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà bí gbogbo obìnrin ayé bá tún lò àìsàn ẹ̀mí ń bẹ lẹ́mìí wọn ṣẹ̀rí àlẹ́yìn ọkùnrin ẹ̀yìn náà rẹ̀ ju yín lẹ̀ ẹ ju yín lẹ̀ ẹ sì mọ́ wà ń kọ̀rọ̀ pẹ̀lú obìnrin olóbìnrin ẹ sì mọ́ máa fara ro obìnrin eléyìí ò ní fakiri pin kọ́ máa ṣẹlẹ̀ ní inú ìlú àáfàá ní bákan náà gbogbo àwọn tó lè fa sexual harassment fáwọn ọmọ wa obìnrin àwọn ìyàwó wa obìnrin ká sọ́ra fún ọgbà driver ọmọ rẹ obìnrin nìkan ní lọ secondary school driver ọkùnrin ní ògùn ṣe bá ti gbọ́ news náà jọ ní driver tó rèpù ọmọ ọmọ ọ̀gá ó sì sá lọ àáfàá gbogbo tó lè fa àwọn ìyàwó wa àbí ìyàwó rẹ àti dráìfà wọn jọ wà nù mọ́tò wọn jọ wà nù ilé ìwọ ti travel lọ London lónìí ka Chicago lọ́la gbogbo tó lè fa káwọn ìyàwó wọn wà exposed sí raping sí sexual harassment sí sexual violence ká ṣọ́ra fún gbogbo eléyìí bákan náà ká mọ̀ mọ̀ yọ̀ǹda fáwọn tó bá jẹ́ àjòjì ká máa wọnú ilé wa wá kódà nú àwọn tó jẹ́ fámìlì wa tí wọ́n bá lẹ́tọ̀ọ́ ká máa wọnú yàrá àwọn ìyàwó wa yàrá àwọn ọmọ wa torí a ní yàrá àlejò bíi pálọ̀ tí gbogbo èèyàn máa jókòó sí ànábì ni ìyáàkùn wà dòkúlà ìyáàkùn wà dòkúlà là nìsa ẹ sọ́ra mú kẹ̀kẹ́ mọ́ wọlé táwọn obìnrin jọ sẹ́ni àwọn ah, àwọn èèyàn afárò ayé tàlhámù àwọn tó jẹ́ àkọ́rí ibù zaoji àwọn fámìlì ọkọ eh, tán súnmọ́ ọkọ ńkọ ànábì ni alhamdulilayi mọ́t ikú lẹ̀ ń wò yẹn pẹ̀lú àwọn tá à ń gbọ́ náà níwùsì náà gbogbo àwọn tí rèpù àwọn èèyàn wọn èè ṣàjòjì most cases raping tí èèbá sa àwọn tó ritualist tí wọ́n fi ń sóògùn tẹ́kítọ́ máa ti rèpù yẹn tán wọ́n ò tán pa á wọ́n lè fasọnu ojú ara rẹ̀ wọ́n lè gé nǹkan kan ní wọ́n lè gérun ara rẹ̀ àwọn eléyìí fi ń sóògùn ni ọlọ́run bá àlékè ọlá yóò jẹ́ wọn ó lè túbá èyí tí ọba túbá ń tọ́ba tọ́ sí wọn ọlọ́run mọ̀ ṣùgbọ́n táwọn sọ ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò jẹ́ rapin tí èsì fáwọn ẹbí chuali tàbí ẹbí sòògùn burúkú àwọn tó mọ fámìlì náà náà ń rèpù ọmọ wọn ó lè jẹ́ tíṣà tí ń kọ́ wọn ó lè jẹ́ àfáà tí ń kọ́ níkẹ́ ó lè jẹ́ àfáà tí ń ṣe wáàsí fún wọn ó lè jẹ́ màmù tí ń kírun fún wọn ẹ má trọ́ọ̀sì pé ìmáàmù kan ùsáàsù kan ṣẹ̀rí àdọ̀wà bí ìmáàmù èsè mọ̀lẹ́kà ùsáàsù èsè mọ̀lẹ́kà àáfẹ́ èsè mọ̀lẹ́kà ṣéwù èsè mọ̀lẹ́kà dọ̀wà bí tu ṣẹ̀ríà òun ẹ̀ já lò inú ó ṣèfù wa níbi kọ́mọ aráàsì àwọn ọmọ wa ìyàwó wa kọ́mọ réèpù wọn ọlọ́run yóò máa fi gbogbo wa o àáfà nínú ẹ̀ náà ni wípé gbogbo àwọn ìwà abú tọmọ ń fakíré pin ọ̀rọ̀ rùn bíi kíni o bẹ̀rẹ̀ látòrí algina orin music kájìnà sí kájìnà sí music ijó ijó jíjó àáfà ní ká sọra fún aṣọ káṣọ wíwọ̀ káṣọra fún mímọ̀ wo àwọn fíìmù obú téèyàn owó tàbá ẹ̀ tí ọmọ wa obìnrin tí ó rèé bùkì ó ti wò ara ẹ ti múfù kọjá nọ́mà ó gbóòdè báyìí kódà tó bá rẹ̀ ẹranko lẹ́sẹ̀ lómi tó ẹ pé ẹranko lẹ́lómi gan tó ń rèébù ó ti wo ìwòkú gbogbo àwọn fíìmù bú àwọn blue fíìmù àwọn yellow fíìmù red fíìmù àwọn fíìmù búì tọ́jẹ́ ti Yorùbá tọ́jẹ́ ti èbó tọ́jẹ́ ti India téèyàn ò wò tátara rẹ̀ ọmọ wa múfù tí ó fẹ́ sísìn náà àǹfààní ká sọ́ra fún gbogbo eléyìí o Ọlọ́run bá àlekè ọlá yóò máa fi ìsọ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa máa mu sìgá máa mu gbó gbogbo àwọn tó lè farú ṣe sí ká sọra fún àáfà alára náà ni kíni o ká kọ́ṣà àwọn ìyàwó àwọn ọmọ wa níbi social media addiction níbi kọjá sí wípé ẹlò ọmọ mi tí ọba tí tẹ social media àjọ kan báyìí kọlá láàfíà pàápàá níbi kán máa chaati pẹ̀lú àwọn àjòjì kán máa send picture wọn kán máa disclose identity wọn àáfàá ní ẹlọ́mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tẹ̀ ń rí lórí social media rapist ni wọ́n o ó fẹ́ get information rẹ tí ó fi wá rape ẹni o ó ti mọ movement yẹ àsìkò wo ló máa ń lọ síbi iṣẹ́ àsìkò wo ló máa ń lọ sí lesson àsìkò wo ló ń lọ sí jam class àsìkò wo ló ń lọ sí school àsìkò wo ló máa dé rọ̀lẹ́ àsìkò wo ni dádì máa wà nílé àsìkò wo ni mọ́mí èsì nílé àsìkò tí ó lè rape ẹ successfully àáfàá ní kálukú wa social media ní we are on the our way to America we are on our way to kìnìkan gbogbo sẹ́ni ayé rẹ̀ ó gbé sórí social media àwọn kásìmọ̀ ẹ̀dẹ́jọ́ máa chaati through inbox àwọn mọ́nítọ̀ láìfù rẹ̀ tàbọ̀ wá ọ̀rẹ́ kan wá di ẹ̀ mọ́ wá ní wá kí òun lé ìwọ obìnrin òun ọkùnrin kí ló bẹ́ẹ̀ lọ kí n lé fún social media náà contribute sọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ rating ẹ ti gbàgbé kéèsì cynthia udoka osogoku ọmọ kí ló pẹ̀ méjọ general frank osogoku ní two thousand ní july twenty one twenty twelve ní nàìjíríà wa yìí tẹ́ ẹ bá rántí kéèsì yẹn ẹni tí ó rẹ́ẹ̀pù ẹ̀ ó pa á wọ́n jọ chat lórí Facebook ni òun wà òun kódà òun ṣe masters ẹ̀ lọ́wọ́ ni látàbújá ló ti kú tó ti wá sékò lóòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ sótìyé wọ́n sì fún lóògùn wọ́n drug ẹ̀ wọ́n dè wọ́n rọ́ọ̀bù ẹ̀ wọ́n réèpù ẹ̀ wọ́n sì rí i pé wọ́n pa wọ́n sì gba blackberry ìgbà náà blackberry fi ń rè wọ́n gba blackberry ẹ̀ tí èbá ṣe pọ́jọ́ mi lọ́jọ́ náírà wọ́n padà rí tracy wọ́n tíráàkì àwọn ẹni yẹn tán padà pa ẹni yẹn náà jẹmọ kí ló kórè pè bá ọmọbìnrin yìí social media ọkùnrin tí ọmọ rí wọn jọ chaati eh, òun fẹ́ bá ṣe business òun fẹ́ tajà fún òun fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ eh, twelve million kìíní kan ni ó kúrò látòdì di Àbújá wọn wá sí hòtẹ́ẹ̀lì tó ti yé high level class wọ́n rẹ́pù ẹ̀ wọ́n sì bà tiẹ̀ jẹ́ torí náà ká wọ́n àwọn ìyàwó àwọn ọmọ wa o ọ̀rẹ́ nìkan lórí Facebook ibi eh, ṣe máa post ọmọ post àyà kùránì ọmọ post àdìsí ọjẹni Ọlọ́run ọjọ́ bí ẹni pé ó ní brain má lọ ká má lọ kíyàn lé ẹni tó mọ̀ rí ibẹ̀ náà wọ́n ń rẹ́pù àwọn kódà tó sọ̀rọ̀ àwọn obìnrin kan náà tó mẹ́lẹ́ lórí social media agenti àwọn rapist ni wọ́n òun ni ó get information fún ọkùnrin yóò lo àkáǹtì obìnrin information yẹn ni wọ́n lò tí wọ́n fi track ẹ̀ tí wọ́n fi rẹ́pù rẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀lé social media o ọlọ́run ní jẹ́ ẹ sí ni kò ní jẹ́ mi ní òsín àti gbogbo wa àti family wa o àáfà lọ́rọ̀ boyfriend girlfriend náà fa raping ọkùnrin àti omidan ẹjọ́ ń fẹ́ra yín yóò mọ̀ rògbà látijọ́ yìí òun sì ń wọ́ ọ̀ràn yóò bá plan jọ kan pé kọ́ wá kó òun lé ìjọ torí pé èyàn ò sí lé yóò kẹ̀rẹ́ epo ẹ̀ ọ̀fẹ́ la gidi báyìí yóò fa gidi mọ́ ọ ni kéṣìṣì rẹ́pìn bẹ́ẹ̀ pọ̀ láàrin àwọn boyfriend girlfriend tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ gan ẹ̀ ń ṣe boyfriend girlfriend ngbọ̀dá ni kan ẹ̀ nífẹ̀ẹ́ ara yín mọ́ ẹ̀ bá fẹ́ ara yín mọ́ ọ̀dẹ̀ tí náwó fún ọ yóò rọ̀ pé owó mi wà gbé òun ó sì rẹ́pù ẹ̀ lágídí má wulẹ̀ ṣe boyfriend girlfriend ẹ̀yin ó ń kọ́ ṣíìpù náà máa fẹ́ ara yín fúngbà tó pẹ́ àwọn àdánwò yìí náà ń ṣẹlẹ̀ láàrin kálukú náà kọ́ sáà náà wá gbogbo eléyìí ká sọ́ra bákan náà ibi tá custody ibi tá fáwọn ọmọ wa sí tí wọ́n ti máa gbẹ̀kọ́ ká sọ kọ́mọ̀jẹ̀ páwọn èèyàn ta corrupt tọ́já sí pé àwọn náà wọ́n padà máa rape àwọn ọmọ wa ká sọ́ra fún eléyìí nínú tó tó lè jẹ́ solution tí ó prevent tọ́jà jẹ́ prevention kúrò níbi ọ̀rọ̀ kìíní òun ni kọjá sí wípé ìdíyàjẹ yóò máa wà fáwọn rapist ní nàìjíríà rapist mélòó ló ń jìyà ìyàwó náà ń jẹ òfin wo lọ́wọ́ àtàǹjìbù fún kálẹ̀ ìbá ti ṣe fi ṣe rí àlásọ ẹ̀ ní ìsìn ẹjẹ́ abẹ́rẹ́ ṣẹ̀rí àlùlò lórí ọ̀rọ̀ rapist ẹ̀yìn ẹ̀wò láàrin oṣù mẹ́fà tẹ́ ẹ bá tún gbọ́ rapist ẹ̀ wá fọ́ létí àáfà ẹ lò láàrin oṣù mẹ́fà kọjá pé àwọn tó jẹ́ bachelors nínú àwọn rapist ẹ gbé wọn bọ́ gbangba ẹ fún wọn rẹ̀ lórí tẹlifíṣàn àwọn ti ẹ pa bíi díẹ̀ nu wọn àárín oṣù mẹ́fà ẹ rí i pé tẹ́ ẹ bá hundred gbogbo tẹ́ ẹ gbọ́ òní ju mẹ́wàá lọ́mọ bá yóò dì máa bá yá gan bóyá lẹ́sìn máa gbọ́ tẹ́ ẹ bá máa gbọ́ bóyá lọ́dún tẹ́ẹ̀bà wa lo ṣẹ̀rí àná òfin àtọwọ́dá tiwa yìí náà tẹ́ ń ṣe yìí náà ẹ sòfin gidi kí yọ̀ọ́ máa jẹ àwọn tó ń hùwà bú náà ó gbogbo eléyìí ní ká mójútó abẹ́lọ́hún ìwọ̀n bá tá a lè sọ lélẹ̀ o ọlọ́run bá ní kákèésì ibú kúrò láyé àwùjọ o ọ̀tọ̀ ní coronavirus là ń pariwo rẹ́pìn rẹ́pìn lọ́tùntún ni tó tún gbayé báyìí jàmọ́ ẹ má jẹ́ abalẹ̀ ọlọ́run jẹ́ látúnṣìdó أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته